dọ́là àtúndàyíká sinkapos oridi oridi accountant dáa mukọrọ accountant ẹ̀ dáa shorty zọ dáa kí lóyún àkókò àmukọrọ ni dáa sì bá tọ́ ni course dọ́lẹ́ náà nyá ẹ̀ka nọ nọ́wọ́ ti zọ dẹ́ ọ̀rọ̀ ẹ̀ka náà ọmọ èdè dá ẹ̀ka náà foro ẹ̀yà ọmọ ìhuri ọmọ ìbára nyọ́mari dóbàrẹ́ doctor professor ọ̀nwá dàda dáa dẹ́ ẹ̀yà ọmọ ìhuri wa ńlẹ́ ni dẹ́ ẹ̀ka òhìtọ́ òkò nyá ẹ ti sáwòrè today nigeria is whom you know ko ọdọ kari yẹn ke imam obi tun ba latin dáhẹ ka wáyà rẹ kó ìwé anyamú ọmẹni anyamú náà sọ ká wà ní manage bank and that's all. wọ́n ṣe e mẹ́ẹ̀kọ́ wọ́yà hakimiya wọ́n ṣe sọ hakimiya ni isahi politics of kaye manufacture nam ko ọ̀hán fẹ́ dáka aka. esika the national whatever whatever whatever enidi azaina na azehe dakata oni mansi moni meeting do da mane man masha da fe azne ze me ma sin ko ida ka sha da nan ene ri engineer na mu koro izon ama we office obi to make anyo don menyi farmer ewro ko oni akuridi e ko e na me ni class oruku oye ko ri sábà bẹ nye ni mi yin dọ́kítọ̀ ẹ wọ́n yẹn kọ́ ka ẹ̀sán náà ẹ̀ hà kémi à this government app wa máa e, do me make i do you <laughs> do god no go vex nigeria man like that. ọ na-ahịa tụda ebe ne nwanne dahịa ọ na-eri dọọ ekonomik wọn mabali bank manager m dahịa ka tototototo tofe apa ọ ya ekwo ile chosusu ịrọ according to yoruba abịa ahụ ụmụ na dọọrọ ha kimi ya edu ehe hukuma ene ọnọmin ehe abụọ saudi arabia ya ka kaso ya nawo maka onur medina saul ko me kasare me sheria ina an saul ko lola ama government zo enenyi king fahad iso ka me izo a me izo hutu bonu ya ko elid oso wo du elid dan da do de ele ene izika ka na da ka asokoson asokoson wahari ga dukan da je hon imam eh aje hon imam ken da so hol odu we eh, kuran meka we eh, kuran medina an ki jabir me to an re medina that shona not to if ban wajin is over 10 years 9 10 years say nan bodan 2000 and oh and 1996 80s late eighties, s asi jabir na totɔ iba wɔn a dɔ sɔn ahara nye wani lehi nɔ huzaifa ko alhuzaifi ko abrahman ali huzaifi ɔdɔ tɔ anyi wani lehi sasabe amerikɛni na mɛrɛ na wa dehi ɛkura yi nɔnɔ ni ɛyɛ na bɛ nihi iye ne tabalɔ sɛlɛ kasa sabe daka.

hukuma government wele nanguza ini tawaf iza mana mi mi tawaf ini ka iza wa abi kin fa da tebilan e nyuze na ken yake ne juzi zo ben ne sa haram wa ko juzi zo si police ne shoku teme oda wa ku nye juzi no sau na me Okay, you can now record Ekehi abi Saudi mu yi dawa ekehi Saudi wani aga into train. Hmm? Ekehi onya kunya is for King Fahad and family. Osa ekehi jọba. ekehe ono ne nere nyawo king fahad and family ekehe na odo ekehe ekehe abadan and why saudi bene benye ke be chuunye ke dem na kan ka ene israel e driver king fahad and family na ha eh?

alu saud ẹ̀wíká ọ̀n alu saud alu faisal alu fahad that is hidi saud ọ̀dọ́dí saud anne hidi faisal anamẹ dọ́sọ̀pọ̀nù abẹ anne hidi alu abdulaziz ẹ̀fẹ̀ mẹ́yìn yẹn al al al al dehi nani? ɛdunu wa ayɛ dana dan ka wa ayɛ nyɔnmɛ yɛ de ɛrowɔ gɛ kikin kikikin nehe nehe bɛ kpɛ kpɛkyɛ hɛ man mu wan ka hɛ sie ni ɛyɛ e, ariɔn ɛwurubu e, ozi and ɛyɛ e, man yɛ an de abɔ yɛ abɔ ewuda ni kunya lɛ ni mi nigeria gɛn sɛ mɛ kurɛ nɛ ɛnyɛ kurɛ nɛ nɔ kɛnyɔ nɛ. sẹ́ńtà kébìsì nàìjíríà saa zawa bɛ tu saa saa zawa bɛ faala se saa kɔ zawa bɛ yaa nyi gbaka ko ojo no si yɛ yana kura na e ni sɔrɔ na ika an ika ɔrɔ ba nyɔ daa bi kɔntro nɔ eh. ni su yanu nya de kɔ na kama ika kana nyaka ni control no de hure hinye te ha na ikiri he no do kuti hu ni government house pro no don nya ina on ro nyi wura hu ponya e ara do so mi nere ano de so kunya ne nyo but azili nya nare nyeke enye uta wa kwe ni pesu jura ama ze kunya munyo osi ahadu family haram wa ko kuna sana ọ̀nà ẹnu ẹ̀kúrò lè sọ ọkọ àbàmì dọ̀wà ni ma dọ̀ nínú ayíṣẹ́ ọdún ẹ̀wọ̀n dẹ̀kẹ́ ẹ̀rọ pọ̀nyá kẹ́nà ní ẹ̀kúrò ẹ̀wọ̀n ìyá ọ̀rẹ́ wùrìṣẹ́ ọdún ọkà mẹ́bi ẹ̀rọ ọ dubai àwọn ọ̀nà ọkà mẹ́sì kẹ́mẹ́ ní jordan dèrè dọ̀rẹ́ náà wùdí wọn wìkẹ́ náà mẹ́rẹ̀ dọ̀rẹ́ ṣòro náà nyẹ́ kéhù kéèké ọ̀ nílẹ̀ kéèké dọ̀rẹ́ yẹn dáhùrẹ́ hinyẹ́tẹ́ hà yọ dọ̀nù ẹ̀rẹ́ ń pọ̀nyá wa nyoda kini world court ohore kan da banizo jo jana na mukare ono akure odado ka enyere e kaso na tnewa godo ay ko dono man ka kene o iso bi on ezene bana wa kene ni e eh. izma ka le eh, anyị kụnyere nne naba nọta ahụ dị kụnyere nne mebi era ụja denyere fahad na ike ụja denyere nụ ụpọhụ 91 gawuri onye nwụnụ wee kwuru si enyi ha ụfa ka a ah, nwụrụ dọdọwọ ne ha nwụrụ dẹ òsèlè kúrò bòjú ìsọ̀nà ká a ní màá rò yẹn náà ẹ̀ swiss swiss. wee kụziere ile gbochi njọ nọ wee carry ekọkara egwu pebe Deme says, what's happening, Nuka? Oh, and you won't know, and my own dog, I was Swiss me Miss Kamani Mutu. Here company na Mutu no. Here hand. Doka, company doka ho. Eze company no. vebo ka ni company bolu. ọtụka dantwe da masai nan nyam chere to kere ka give him he is licensed all right he is licensed ọ kúkú ní ìdíkàkà náà wọ́tọ̀ ara license and company through the company daka complimentary car 400 family dọ nọrọ ekwe atụ a ahụ dị ihu onye nwaanyị naijiria eze akụ moto wee dọka akwọsọ anana ovasi akwọsọ na. ewu eze na-ekwuru ewu n'owe ana ịghara ịda ekele ma eji ewu n'usi ọ na-amara ama anyị n'usi ọ na ka mụrụ ha nọ ana ewuru mere nwaanyị ẹwúrẹ́ mi nílé rẹ̀ wọn ẹnna mi dùn wẹ́ẹ́ sèré wa so wàá dọ̀wà dọ̀ dọ̀wà nù. iri hɛ nɛra yi nan iri hɛ nɛra yi nan ba naa zo sɛ wɛrɛ abiri hɛ ne ɔna da se na nan iri hɛ nɛ nɛra na ɔman banye ozɛ o but ɛpa ɔbi da awɔ da tɔ ana kɛnyɛ nka kɔɔ zo sɛ dɛ de iri hɛ na ɔda ɔgye ne dɔ rɛ bɛ ɛni ne hɛ nɔ a nye ah, compound mika wanyan a ah, kunyan ah, a nan goyi nan wanyan do wan wan nan wasa wan goyi o mi nozi amma iri sun ya wai da tun ine pa wai da nan ko then azai e dai da ba zan ba wa ani jaba me mazan come to Nigeria come, to Nigeria daily anya na nyonka ọla ya ọla ya Ọbasanjọ varọza danan ọla ya Atiku varọza danan na amnon vi ko iba inyi suru ya zete no ina o hinta izeta anin ya inyi eba e, because e woro nya amnon aka ashirkul akbar shiriko banyo ni mane juani lili nyan yahbitul amal wo ta ku karo da hana o liqaulihi ta'ala agwai ka anu mun nan ne ba kaka ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوهي إليك ewonto muri palakitala yala tutuhiu ko akoto yanehe wa ila alladhina min qablik dia an kime toto hirana ke dibe duwa be ke ne koto yadenni la in ashrakta ewonto muri an kuma wa mi shirku ani wana to da hono dinan la oda kam ono hebi de in shirku la yakhbatan na amalu omori ko no heku la lamul qasd la mana si heku omori o kora o ebe do ha chukuchuku tisalo no ko tabitu jon man nyan wala takunanna min al khasirin do no na ko mihi yawm al qiyamah ama na kayan tumuri akunyo na bo agwa olohun ni shirku ko adaka shehu wallahi wa shirku wa ihi na me o aka ana goya o ashirkul akbar ọ̀rẹ́ kìtánà ìṣirikul akbar ẹ̀hún ní èjúwa ni ibẹ̀ hórí hàn náà láyé gòfèrè hùlọ́hù òmórí hàn ọmọ jẹ́ ìwàn ilà abẹ́ tàwùbàtì ẹ̀ wọ́n sọ máa yẹ du ètú mbà dọ́wọ́ hàn náà ni wà tàrkù ṣirikì kólihì dùn náà ṣirikì ọ̀nà náà bá bẹ́ẹ̀ dùn náà wọ́n wẹ́ máa kú mẹ́ kọ́lá tààlà múlò náà nílẹ̀ bá a kàkà iná lọ́hà láyé gòfèrè ayé ṣòro kàbí wọ́n yà gòfèrè má dùn náà dáhà ní kálí máa ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا فتكتالا أمرك إن الله لا يغفر أمرك نما جيبي أن يشرك به قد ستبلون هيك ويغفر ما دون ذلك لمن شاء أما إذا نووني جيبا أما أدعي سوسا وأتوه دعي سوسا أنه أمره do ahịrị kutubi do ahịrị gosu omuriko na ọmaji ibia ne wàmà yín yushrik billahi fakọ dọ̀la dọ̀la la ń gbà yín dá àtọ̀tọ̀ náà ikọ́ mi ń ṣírí kwẹ́lẹ́ ní kọ́ mórí náà omuriko n'ore egwu oyiwe náà kàkà ó n'oze onye ngwa bẹ̀ e wo iwu n'oze dáa ká òkèsọ́ nù àrí ṣé ihu àṣọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́mi náà kì í ṣe ihu òsù anọ́dẹ̀ tẹ wọlé ṣíríkì. ọka yẹ nika shiriku anwa kasira ọga hiri ile ile ile ile ile nyi minhal akbar anyina naika ọbanya ni vetro da hun islamin wal asgar danye weyanin ama tobanyan toloyan yajibul hadru minha wajibi abi ko hun abanin agutana ka ena da ka heyan abisala bana tun ka shirkul asgar akbarul kaba'ir shirku na ku weyu kekere ono banyu ni kosore odosore kan ono banyu ni kodo yoyin ono banyu ni kodo chechen na'am وقد علمنا رسول الله صلى الله عليه وسلم فلك تعالى أمور أنتم صلى الله عليه وسلم أرى زوي أن نقول كيا كاكا اللهم اللهم أمين يا الله يا هي أمره إنا نعوذ بك يا فويسري min an nushirika bika ka wasere ihu nika ya su sasa bere weke shei an na alamu ise ise nyana ya akoye die si bere weke omuri ya po ise ko sere ihu nan wa nastaghfir lima la na'lam dida po jewin hu na na ka ke akoye ama dide si be be dide si pe weke rawahu ahmad imam ahmad dada disin bi sanadin hasan جدنا كاكاو زوزا أقول أبو لك اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلم نعم so ọlọhura mẹ aduwa wọn mo di si sọdọ anọdọ shirk wọn náà wà aduwa náà ọsísì náà ọsísì náà ọsísì shirk ọkà mẹ́tàlú mẹ́ni yẹ́dù ó gáyìrì lọ ọkọ ní ìsìkánná káwọn ní àbá náà yìí sẹ́sá yìí wẹ̀wẹ̀rẹ̀ mọ́mọ́rì yìí àbọ̀ náà yìí rí ọ̀gá náà òjéǹte àbọ̀ náà yìí jésù àbọ̀ náà yìí níyàs àti tìjáni àbọ̀ náà yìí sẹ́nẹ́ni ọkọ ní ìsìkánná wọn ní ìsìkánná their similitude their examples in the quran the way omori look at them bí èrè wọn ní quran dèrè kọ́ ọlọ́láhu ta'ala omori náà ní ẹ يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنكذوه منه دوف الطالب والمطلوب أمرك يا أيها الناس أمرك ما هي ونظر bọ́ọ̀lù ọmọ rí kwa ahẹ́sẹ́ ni wàá ka okusala wàá ka wẹ́kusala wàá ka mojente wàá ya omibọ́bọ́ yá ayiwa nurse omori ka bọ́ọ̀lù tó bẹ̀tẹ̀ lórí bẹ́ẹ̀ mẹ́sàn-án ló ń fa sítàmì ọ̀hún parable bẹ́ẹ̀ tó bẹ̀tẹ̀ omori kọ́nu náà mi dọ́rùbù misal omori ka nyi ire yi ọ̀nà ní sukùn síbi ní rẹ̀ yìí ọ̀nà náà omuli okake fasima wa udomoli si taa tizon weko serious taa bana sile serious anyi di mem tin fasima u on sai fastami u taa bi taa of seriousness mi ko bi taa of what serious dori ba masalun ọmọdé kan náà sí example yẹtẹ onisika agbó ọ̀sọ̀ ṣé wọ́n ni mọ́re agbó àwọn sọ́ni ìsìkò ọ̀sọ̀ ṣé wọ́n mọ́ra ọ̀sọ̀ tami hula ọmọdé kan agbó ọ̀sọ̀ húta ni yẹtẹ dọ̀lọ́ o. iná lẹ́dí nàtàdó ọ̀nà mi ń dún nílá iná lẹ́dí nàtàdó ọ̀nà mi ń dún nílá ọmọdé kan abisọ́nù wà hìn ní wàbẹ̀rẹ̀ mọ́mọ́rí yàn owó rí ọ̀bọ̀sà ọ̀bà nẹ́bì ọ̀wọ̀lì ìsọtúnṣọ ní wàá hìn ibi náà gún báwọn níní like ẹ mọ èyí lọ bí wàá hìn ọ dúró kan solomon ni ọmọdéka abẹ́sẹ̀lẹ̀ náà ban láyé yahoo kò zun bá a bá wọn wọ́n lọ́wọ́ ìjìtàmà òun la ẹnẹ́ yẹn dúnú sí náà ká inna allah la yastahi an yadriba masalan ma ba ba'udatan fama fawqaha omori kan n'ọma nyo hin dɔn sisan n'a ye kaka o zo ne dɔn si me apeju ya ne hin ne ma ba o to tan ba o ta ba o den ɔpare ene we ya ne kɔpare ɔma bɔ kɔ ha atana ya ko ba nyana ko muri asata ba jure ya hin ne qur'an muri ko manyo nyo no hin ite do muri asisi ɔkè ha bitenen wa kó bɛbɛ abu oyi enen tori tàbí sɔnni wòye ká hẹkẹ ní ọ̀nà nù abisan wa ye kalahi kɛ ebi na gube ni abɛ ni omori ka ye lani yahlo kuzubab ɛba bɛ ne nyɛ tun nɔ isi kake ni create isi they cannot ato ka mi tɔne wada kowa gun abɛ ni ne look pale with resentfulness they can't. dɔnku eti dɔ de kɛ ne nyɛ tun na ni kɛnɛ. وإن يسلبهم الذباب شيئا لا يستنكذوه منه ìṣòro náà dọ́kọ̀ ní ní ikú sẹ́ni ẹ̀yìn òun zakàtókù ọ ìṣòro àwọn oníṣà wà bẹ́ẹ̀ ọ òun lè ṣe okù wẹ́ẹ̀yìn òun dọ́ iṣẹ́ náà sí ẹ̀ wọ́n ẹ̀yìn sọ̀rọ̀ sí dòwọ́ amákan ọdọ́ wà lè máa never say ẹ̀ ọ̀hún dáa ɛnna ɛdaka kowa bɛ ɔyɛ eko abisa na lahe kan ɛnna ɛdaka kowa bɛ ɛn ɛnna ɛzɔtɔ ne si kuma nene wa nínú sẹ́ni abẹ́ ẹni lẹ́nu rẹ̀ kẹ́ni ẹ̀yọ kata tó lùsì lẹ́yìn náà àbú wòlíì ṣé ìwé náà ti jésù ẹnu ọ̀tà títà sáré ẹ̀ bá gọ. ẹ̀rọ sẹ́ni lahe kẹ́ àtòrí abẹ́ ẹ̀nẹ́gọ́ dẹ̀ máa ń sísá tẹ́ dẹ̀ yàrá ọ̀ ìṣe àbínà nǹkan ọ̀nà wa rẹ̀ ẹ̀

ìhẹ̀rọ náà hùn ní wọn làbẹ́ is part of ìsáná hùn ní wọn bẹ̀rẹ̀ àwọn then ṣé ìwé yẹ iṣẹ́ onye nkú ẹ̀ wọ́n kú ẹ̀. ọ̀hún ìṣe ọ̀rọ̀ bí náà náà yín sọ́sìn ẹ̀ náà yẹn ń dọ́wọ́ rẹ̀ láàyè stan kìí homin láàyè stan lè sún homin ẹ̀ náà yẹn in any way dọ́wọ́ rẹ̀ máa hùn wísì wáṣẹ́ mi kọ̀ mú rí òyìsì shahidu islam sayyid kutub rahmatulah alayhi ini fi zila lu quran je tuma yana no kai an jame ko muri hoyi oko abai abol na hani e na read science usire especially engma la inu senen these people na na ka eh they are they are specialists in the animal science animal production nen ok isi iri nan weke isi poro iri ne ni is modified mouth part eh, mouth part mouth part go mouth mouth part of owe don modify into what beak abi awo mouth part of hesaminde easy. every mouth osayo proboscis go. where proboscis ẹ nọ nọ all is chemicalized anything na ama ni ọ na ọ ma touch does dissolve and like chemical change or take place in chemical change reversible or not reversible ko any physical change of reversible eh chemical change yo example why reversible or irreversible reaction only? you look at it why kenyi look at not turn out dano dano dissolve yon ko why shin you know he radun you suru dey nyi on do re kwana ware ma anaghị akwụkwọ anyị bara mabe dọbi kristal fọm dọ very pure wa anyị ọ were emeto shuga ko wa anyị ọ were meto to petrol eh petrol kahini nyanyi so kunyame dọ petrol arema awe hitani nuna kuhine we hitani se uhine iji petrol tu boiling point and don evaporate and that's all kwuo lụsị ha ụra a fractional distillation abụọ wanyi nwụrụ abalị ma enwe ya tụ a wanyi wanyị fractionating column ọnụ asịrị na abịa akuka akọ na eh ọ oh, na ehugboro ya ni jẹ́ example lọ́nà eka àbáyọrẹ́ ọrịa kó. ẹ̀mí àkó àfẹ́ ehugboro àwẹ̀rẹ̀ àwọn ọmọ nìyí náà rà ó kó àwọn na ibi dọ́ màá ká ẹwà rù dùmà ní kíbi àti yọ̀nà ha mix help us. Now, where si is modified, on the end is eh, reversible. It's on those you na and on eh? On a showman, no, you know, on na a pattern, on my father, both deserve about. I got them in water count. Wa kushoni fractionating column, eh, kunyangu. ekunyonga him into fractionating column ọ ekwo do anyị fraction of this fraction of that so mo disi ete dọkị dọwụfa tọọlịbụ ọlịmatụnụ ọ dakụmikene ịhụ na-ahịsa ọ dakụmikene ịsa n'ịwa ahị atọọlịb ịdị na-ahịsa ịhụ na-ahịsa dụwa atọ ahụ dụwa ihe dụwa ihe omori ha na wa dakụmi ihe ọnụ ahịa na-eka ihe okwu ịsa ịnyịsa ọbịa ndọ wa dakụmi. shehu na shehu na ɔrɛ kumu poro ɔnyɛ ŋu di sisa n'omuli ka akumu eh? ɛn okɔsɛpɛ ɛfɛsuka sɛmini dɔw fa tɔɔli walima tu sami okɔsɛpɛ ɛfɛsuka ɔka yohoti bulahu nas jami'an ɔkɔmɔli wa n'a kare ya bana hɛ ni bembem ani yɛsitami wuli hazal masali laazim ka bɛn de sotɔ bɛsɛ dɛ nɛ o apɛji wo nɔ n'a ye kɔ ɔnyɛ gbajibɔlɔ ki kɔn ilan dɔmɔli yɛ yàgànni iná ha ulẹ̀ ilẹ̀ awùlíyà ọkọ̀ awúyẹ rẹ̀ kú wòlíì ẹnu àhìn náà dó àtọ́ àdó àhìn wa wọ́n ìṣòdì ni dó àhìn wa dùwẹ́ yẹ mọ́rí yìí náà wọ́n sọ̀lì hìn àtẹ̀lẹ́ kúmúkúmú náà ẹ̀ka dẹ̀ righteous bẹ́ẹ̀ ni ọ̀nà dẹ́mà ẹ̀kẹ́ náà ẹ̀ka àkàwà hìn òun mọ́rí yẹ ẹ̀nẹ̀rẹ̀ hìn wọ́n gẹ́yìrì hìn àtẹ̀lẹ́ ní sanáwó náà hìn náà nà nkùrí ọ̀gá náà àti jésù alẹ́ inda shada'id onu hini ni ji wani ne katan ni li yusaidukum uwe mago wonin la yastati'una an yaf'alu zalik umriki ye niyo ken nyang e nyang me suwes kemen na wa bal hum ajizu bal hum ajizun umrika enne komini ke wo me they are very weak enne kumporo e kumi ajizuna an yakhluqu shay'an min al-makhluqat e kumbo e ranyi inu no mori ti periwinkles ɛwɔ yɛ ko periwinkles ti a sɛ na ke yɛ kunye ŋu wɛyɛ ka nyi sɛ na wɛyɛ ihu ni si ɛyɛ nyɛ ŋutɔ wa ɛn kazubab anan kisi wa idan arada zubab iji si yoni esi an yaslubu shay'an min ta'amihim kanyi sɔ si hun ni sɔrɔ yɛ ni aw sharabihim aw kanyi sɔ si hun ni sɛ ne yehu láyọ̀ tẹ̀tì òun náà àni ìhọ̀lẹ̀ sóhùn mi. ẹnẹ́ nyukata kẹ́ni èyí ti jẹ́ kasọ́ọ̀rì dọ́ wa na sọ wà ládìsí dọ́ọ̀dẹ́ wẹ̀ ni ọ̀rọ̀ àṣẹṣẹ́ sùn. àni ìhọ̀lẹ̀ sóhùn minhu ma ahọ́dáhù minhu iṣẹ́ ní ti yá àyẹ́ sóhùn náà ẹnẹ́ yẹn ń tọ́ ọ̀hún rẹ̀ wọ̀ because ọ̀rẹ́ deserve. وهذا الدليل على ضعفهم أو كسان أو بينو لك سو إذا نكمل omorion in omorion oka e, is is yours is onori do omorion ni ko na don eh kun kenda omori akon ko fakana kama arada umuri okunyoga ka isi isono bo wore sho na to ha no mere ya di john mota e do no isono ni akona isono wo to omorion ko kwa ko ba nka e usa na unu resi obere go back to your natural form do na han and come me kaya de nesuke go back to njó hwẹ do rẹ nyọ hwẹ simple as that dọ́n worry, àmì ẹ̀dí èrè ni orí ara àbá nà ábí ọ̀rẹ́ kìí hàn bẹ́ẹ̀ sì wúrí yàn náà dọ́n orí oríṣiríṣi yàn náà kò wọ́n yìí ẹ̀dá ẹ̀yàn máa ni. so ọ̀sán ni delil ọ̀sán ni rubi ẹ̀ kìsọ̀ ẹ̀dẹ́ nẹ́ni they are weak wọ̀dọ́ àti zubab àti iṣẹ́ wọ́tọ̀ wọ́tọ̀ ọ̀nà èrè weak. فكيف تدعونهم من دون الله ọ oh, mee posibụl na akọwa ahịa wa nene ọ were m omori enyi ta nye nwe enere enye nwe gwe help enwe nne ani dee ebe nwe hụ ne nkata isi ordinary isi وهذا المثل أكاوري أنو أبجي ورينو مرسيبان فيه إنكار شديد minal anbiya wal awliya buyo torwo seriously ndo do kato muri he ngon isan wa hinna bo ina al anbiya o da kaba nabi ni wa he wa kanya gwene onto muri on kiso a ka han so ka bla ibn abbas fa iza fa iza sa'alta fas'alillah wa iza sta'anta fasta'in billah aw ka iza sa'alta fas'alni aw ka iza sa'alta fas'alu bijahi aya ku kaka ọtụ gbanyam dị ọtụ wa wa wa kaka omori ọsịsa ahụ e wọtọ hie omori ya agụ keju akwụsa dụ kaka allah akbar iju tini iyaka iyaka na abudu wa iyaka nasta wadaka iyaka bijahi nabii muhammad na abudu wa iyaka bijahi muhammad nasta'in iyaka na abudu wa iyaka omori bọnu address as second person abẹ́ àwọ̀ ntomori ka ayi bi di apomori sani ya sọ sọ omori second persons. So the historians are. قال الله تعالى أقول أنا نبدو أكا example لازم نسأي مريهم يوم ولي أباكان أنا كنت نقول شيء example يعني به أنا أصير روبه دايك إيه بقى نوت بيزن أوكا له دعوة الحق له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في الضلال أمريكا له دعوة الحق أي سنة هي سكوبي oyi na ahisa ka sere mu ne nkata anabi ile zan enobi o morihi morihi onye ba ahisa ahioka mogumwa hioka sere mu hioka sisono ne ayi na kide da wet ko san enobi ne o morihi onye abani والذين يدعون من دوني أبسط ناهي أو رمو مريه لا يستجيبون لهم إن نجم تولى ناهي وهي وهي وهي eyi ni tó hida abọ́ náà ebe ani accident ebe tu do hise voice nu ya nye nkwo no nye nkume awo dɔmɔri ka example ɛni ɔni wa illa ɛbi ka baasi ti ka fɛyi ɔna man tan wɔ kanga wom wom wa lumani ka ti kanga wom wom ee dɔman eh baasa tɔ baasa tɔ dɔma man tan wɔ ye ko ɔna stretch hand dan kafe ilal ma kɔnɔ kenyi o bɛ yɛ tu nyɛ yɛrɛ nyi ko do yɛ bɛ ba de na hɛ ɔyɛ enyi hɛrɛ bɛ ma kaw enyi no na yɛlu ɔna akunyɛ hɛrɛ bɛ ɛwɔ na yɛ bɛ ba wɔ yɛli tu ɔwɔ yɛ tuma kan na hɛ ka imasalo wɔ ha very very very very how technical ɔmɔ de yi domine sɛ ɔno na hɛ. تقريري جملة تقريرية عن شو مريض كونه established then both and one capacity كفي أنا تانو كف أنا هلا إلى الماء نتني ليبلغ فاه وانو سيا wo inyana otuo ni sai otuo nirin fahu bi manna famahu mi mana na se hoza o yuko, because lenu a famu ara he fu eh ona bla ile na hawiyu eh wa ma huwa bi baligi amur kan woni nyo ne si to e boran wa ne ne kanga ko ana ke yu e bi lo ba se da awe bi ai pampu e du echo du akahu du manata no jini du kato enyirere mehu wa ho eh du muri ka gwawo agu ke na manam isene ya ahe enya mo gwoiwa e isene no na izo de rebesi consequence of ire na na me ne on de ni kuta de e de ne de wa ne connection between you ni ɛwɔ nam na yɛhɛlɛ ne ɔnyɛ nwoma duwa dɔn no yɛgua ne dɔm nyima nti parable ɔno ne dɔm ka gɔ abɛn na ahe sasa kafiri awi dɔm ka gɔ wa ma du a ol kafiri na ɛwɔ abɛn na ama ne he sa ɛsɛ ne yɛahɛ am ɔyɛ e wɔn ne yɛahɛ wam ɛnyɛ sɔ ila ye ila e, fi dɔlaal ɛbi e jojo ibu suratul rad arhan nan ka tufidu hadhihi al ayanun ọ̀rọ̀ àfẹ́lúkà anadua kìdọ̀rọ̀hìn alẹ́dì àdúrà alẹ́dì huwal ibada àdúrà náà ìkọ̀lá mẹ́ ọ̀yẹ́rẹ́ náà ìka ahín ahísá náà ìka ìdí ibada ọ̀bìn wọ́n ìkọ̀ nyẹ́ sọ̀dọ̀ ibada láwọ̀ ebo yà nánu ẹ̀ẹ́ ẹ̀nyẹ́ àwọn àjò wọ̀ ọ̀rọ̀ náà gòrò dùkísà gómọ́gómọ́dé àbẹ́ àwọn àsọ̀ náà bí ibada àmọ́ ẹ̀nyẹ́ àwọn àjò wọ̀ àti kẹrẹ̀ ẹ̀dẹ́nu dùn ẹ̀dẹ́nu àhíṣẹ́ wọ̀ náà ọ̀nà àkùrẹ́ ọ̀ ẹ́ gbọ́mọdé ọ̀sán náà fi bá dà so ọ̀nà wà mẹ́nu àhẹ́ allah kọlá ilàhílàlá subhanallah ya latif ya salam ọ̀ yẹsùn máa kàn wàá kí ya niyaz káfírí tí o fẹ́ wọ́n àbẹ̀rẹ̀ káfírí ìsì ìsọ̀ ọ̀nà mọ̀kànmúnà kan wọ́n má dùn áwòlì káfírí náà ọkà abẹ́wọ́sẹ̀ nàbẹ̀ ìbàdàn ká aya nana se ko yajibu an yakuna lillahi wahda waj ababobe ni kiso ay ko murion nyakene anyo noy wa haula alladhina yad'una min ghayri allah a bisa da banawo abana wona ke ay do sawo be mo muri la yantafi'una minhum enenya mfanene ere hunu benne wala yastajibuna lahum bi shay an kuma enen mo ne yesi tuwi inzana hawase masalahum fi dhalik example ẹni àpéjú ẹni ìnìyẹn nọ masalu lẹ́dí yakifu tọrọfẹlẹ ẹ tọrọfẹlẹ bẹ́ẹ̀ wọ́n yà fún kọ́ ọ́nà jẹ́ otu tí kàngán lìyàtàná wọlé mọ́ àmín hùbíyàdé nàmàdà àtànù wọkọ ọ̀nà sikẹ́yìn kanga. màá tànù wọn ní kàngá anake kàngá sọ nà ẹ̀ bi ẹ̀ wùtọ́ rẹ̀ hu ẹ̀dùnmá sọ kẹ́yìn bí wọ́n ní kàngá náà ẹ̀ka àwọn ọmọ wọn. lìyàtàná wọlé mọ́ àmín hùbíyàdé ọwọ́ ọ̀nà sikẹ́yìn poro ọta oh, na poro rẹ bẹtu kenyi example ẹni wakọọla mujahid rahmatulah alayhi mujahid one of the best students of who ibn abbas abẹ abọ dọka yadu nẹni iyadu <laughs> ulma abilisani ọkọ iye da ahenyin daasi rẹ randọ na si henyin wọyẹsẹru ilayhi dọka kọ atanu hẹn kenyi bẹ bakaw falaya tihi abada inyọ nọọbi tuoporo abẹ abọ ọmọ ni zakarahu ibnu kasir ibnu kasir ọmọ sẹmi taaliki ni tafsir ani jọjà ẹ̀ nani oyè ti zọjẹ summa hakama allahu ala ladina yad'una min ghayra allahi bil kufur dɔw muri sasaba mo kare tura wa rasun ke alladina yad'una ghayra allah abana hinda sa wari mun buri kisa ne be bil kufur zo ke nabe kafiri wa anna du'ahum dalalun ka aduwa ne be dalal bana suru ke eni ne to hozi fi qawlihi ta'ala inire ko mori ono se de no take soy wa ma du'a ul kafirina illa fi dalal a'azana Allah min haula amin ahura yone ni fahdhar ya akhi al muslim agwawo me huwa zabo yi wa huwa mukwana ko mori an tadu Allah kwa asure hi isa sa wa mori fatakfuru duwa bari kafiri wa tadillu duwebu àádọ́nà lọ́hùn mi lẹ́nu kúfùrì wà dọ́làlà ọmọ náà wọ́n hàn ní káfírí jọ̀rọ̀ ní òyìnbó wọ́dù ọlọ́hà wàhùdáhù kádìr wọ́dù ọlọ́hà wàhẹ́ mọ́rí wàhùdáhù wọn nyẹ́ kẹ́nẹ́ alkádìr ẹ̀ náà ẹ̀kọ́ nínú kàtà mọ́ni alkádìr. hàtà takùn na min almuminin almuwahidin ọwọ́ ẹ̀ náà ẹ̀ka ẹ̀ dọ́wọ́ dẹ́bi almuwahidin dẹ́bi ahalu tawhid ẹ̀ náà ẹ̀ka yà hẹ́kọ́ mọ́rí wọn nyẹ́ kẹ́nẹ́ دو la takuna min alkafirin ad-dalalin abi awo duwa ni sai almu'minin جعلنا الله وإياكم من المؤمنين الموحدين ووفقنا الله بالتوحيد ووفقنا الله بإيمانه والتقوى ونسأل الله تبارك وتعالى أن يبارك لنا فيما درسنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه إن شاء الله تعالى àmọ́ yìí ní pàtàkì ìdí ìdí ìdí tùjá jẹ́